sálà yóò sà kọmọ ṣe máa dápọ̀ wọn ọ̀rọ̀ náà fẹ́ méjì tíyìn ọmọ ti dápọ̀ wọn kọ́ ò náà lè ṣe bí akọ́ torípé ìgbà ní ìgbẹ́jọ́ ẹgbẹ́ ọlọ́run ọba yóò dápọ̀ ní oko òsà tí ó sọ pé bọ́ọ̀lù

mo rò pé ó yé tó tẹ́bá dákò òsà tẹ́rí ìdákọ̀ọ́kọ́ ni problem bóhùn lè ti fẹ́ pìsẹ́ǹtì ẹ̀yìn iṣu mo rò pé ó yé ọlọ́bà láàrín ọ̀tàn ó sàlàyé fún agbé wàlá tàbíkò lẹ́bí na ilẹ̀ ìrìnà ìdúnà mọ́ ẹmọ́ ti kú àwọn tí wọ́n ń pè lẹ́yìn aláàrín ọ̀tàn fayasubu mọ́ha ọgbọ̀wọ̀n ìdọ̀wọ́ ẹ̀rà ẹ̀rì kọ́ máa jọ káwọn náà lọ bú ụlọ láìsẹ̀ wọ́n tẹ̀ ní ma pẹ́ Allah subhanahu ó ní ká má ṣe bú wọn ná èébú olọ́lọ́ ní kéèyàn mọ́ bù káìpé èèyàn fẹ́ ta ta lẹ́sìn ó lè káàkiri máa bú èyí ó rí báyìí ó ṣe báyìí ó ṣe kìíníkà náà sọ yálítì nísìnyí àti àṣọ́gbẹ́tọ̀ wọ́n ní òsà kan ayẹ́bàbà àti ẹ̀dákọ́ mẹ́rin wọ́n ní èèyàn kan ní tẹ́lẹ̀ ọkàn bínú ọkàn lómi tẹ́ni yóò láàgbó àwákan àpèlà káyẹ̀ ní sí wáyé ní pé ẹni bínú lómi bí ló bínú náà kò rọ́rọ̀ yẹn yẹn jú nínú ọwá dòdì tó ní ọ̀há yẹn sí kí ẹ ìdí dùn àti ìdígbé ọ̀nà nú òdí kí ẹ̀yẹn jú ó fi domi ọwá ń sùn àbẹ́ni ìjọjọ́ ni ó bínú wọlé lọ àbí ìjọ rẹ̀ pé bóyá irin ni tí wọ́n kọ́ ti ẹ̀ wọ́n á pé epo sí irin tí wọ́n kọ́ ti tí ò lè ṣe yé ńgbà ní kọ́ ti ẹ̀ àbí gidi ọlọ́fọ́ ara wọn jẹ́ akíyèsí gbogbo yẹn ṣe é ṣe fún so ah, ọlọ́sọ ní pé òun evidence kẹsì kalẹ̀ máa àǹzọ́lọ̀pọ̀ òbí ha ní ìfọ̀tán ọlọ́ni ní ìfẹ́ wọn mi evidence kẹsì kalẹ̀ lórí ẹ̀ ìdí tó léyìí ń tọ́ka wa lébi pé àwa náà ti challenge látọ́ pé ìdí ń péré ó gbé ọ̀run nílà ló tà jáde ló pè ní ọlọ́run ókè láti náà ọlọ́run

tí wọ́n rí àwọn tí bá ń ṣe wà tí bá wọ́n fún wọn bá ń bóòtà àwọn ilé yìí ní ìsì kí wọ́n padà sínú ọ̀rọ̀ náà kan padà sínú ọ̀rọ̀ àmì ìsọ̀rọ̀ ẹ̀sìn ibi tí wọ́n náà wá tẹ́lẹ̀ nígbà jẹ́ bí ẹ bá bú ọ òun ti fi kọ bá ọmọ bá fa àwọn tó bá kó sáté tó bá iná bá fi ọba tẹ̀ sí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti di tí wọ́n náà gbà lábẹ́ ọ̀pẹ́ni tó bá fẹ́ pépè ó pépè lórí kí ọlọ́run lè sàmẹ́ni tó ń pè ní abẹ́bẹ́ ní ọjọ́ àzọ́gbà àwọn kan ti ní page nínú lórí Facebook tí wọ́n ń tako Islam wọ́n máa tako wọ́n máa tako lọ àwọn èèyàn tí ń tako bí kankan tó fi hàn wá wọn ò rí kankan ṣe kò sí nǹkan tí apá yàmùyàmù wọn tó bẹ́ẹ̀ ṣe fún train ìyẹ́ ẹ̀pà wọn kò sí tó ṣe fún train ẹ́ billions of it tí ènìyàn ní mẹ́gbó ń gbá kankan ni wọ́n kàn máa lọ ní sẹ́ẹ̀ẹ́ kò sí kò túnmù kankan kọ́lá kò ṣe fi irun kan nínú Islam torí pé òdodo ní Islam tálọ́ mọ̀ wọn yóò gba ayé mọ̀ wọn yóò gba ayé mọ̀ gbọ́n wọn lẹ́ẹ̀kan náà kò sí ìgbà tó ṣe fún Islam torí pé òdodo ló dájú ní Islam kò bá ti spread ìdè tó spread ìdè ìdè ìbájọ́ fún òdodo rẹ̀ ìdí ń ka àwọn òyìnbó láyà nìyẹn ẹ̀sìn yí ẹ̀sìn ìdáyà burúkú ni ó spread ìbàjẹ́ ibi tí wọ́n fẹ́ kó wọ́n wọ́ táwọn ọmọ òyìnbó bá dìde jẹ́ bá ń ṣe dìde báyìí ẹ máa rò ní pé wọ́n ń gba àwọn ẹgbẹ́ ah, ìfọ́ àyè torí pé òdodo tó dájú ní Islam so ìwà gbajúgbajà láàmù yẹn oúnjẹ ìjẹ́rùbà fún ìbò kátà sọ pé ìwọ ẹ̀yìn tó ẹgbẹ́ ẹ̀kẹ́ kóra ń jọ irọ́ tẹ̀ kí ló ló sáré ti sẹ́bídẹ́ǹtì èmi ọmọ ti o ṣíra sọ pé Ọ̀rúnmìlà Ifá ẹ̀ndínlógún nínú gbogbo ẹwà akọsílẹ̀dà bó jọ pé ẹ̀kọ́ lọ́wọ́ ara yìí ni yòókù níwé fáfẹ́sọ tó kọ kalẹ̀ dé ogbó ń gbàgbọ́ tání ìwé wọn ni ẹsẹ̀ ìpàdà sí wípa kí ni kí ni ó sọ wọ́n kan ẹni irọ́ parọ́ fúrọ́ odùnfá kìníkìní kan ìdúrọ́ kàtàdé ń gbà lẹ́nu fẹ́nu ok wọ́n wá kóra wọn jọ wọ́n ń láwọn yẹyẹ ń tàn ó lè yẹyẹ ń tàn ẹni tẹ́sìn rí ọba yé òun yóò fọ́ọ̀lù láwùgbọ́n kẹ́yàn kan sáàmà tán ẹ́ ìmọ̀ ìsìlámù ká káwọn ìmọ̀ ká ń fà náà ó ti tán tàní àṣẹ tí gbọ́n tàní àṣẹ ìlú lọ́kàn àbẹ́dẹ̀ bá rí irọ́ ọmọ kan táwọn ayífẹ́ gbàtànjẹ́ lérí ẹ̀ tí ó tètè dìde ìdìdì nítorí ẹni tí ó bá fẹ́ gbàtànjẹ́ so abẹ́ aláṣùmánà tààrà ó fi olóòrùn àwọn olóòrùn tọ́rọ wa lọ́la السبيل أقول قول هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك